láìláìláwò rẹ̀ láìláìláwò yìí èèyàn á bá bàlágà bẹ́ẹ̀ lágbàtẹ́ bá bàlágà èèyàn bá wọn ṣe àwọn iṣẹ́ kan iṣẹ́ tí yàn ń ṣe yìí ó lè jẹ́ kí yàn máa lékún ní iman àbí kẹ́ pé àwọn iṣẹ́ tí yàn máa ṣe ló jẹ́ kí yàn máa dínkù ní iman àbí kí yàn máa ṣe àwọn iṣẹ́ tí yàn pé yóò tiẹ̀ ba iman lè jẹ́ pátápátá ni àwọn àyíkó lè ba iman lè jẹ́ pátápátá òun náà ni à ń ṣàlàyé fúnra wa a nídìí ká mọ̀ wọn dáadáa kọ́lọ́wọ́ bá kúmọ̀ bà wá ní sẹ́jẹ́ la ilaha illallah nínú àwọn kan tó máa ń ba ìmánu jẹ́ wọn náà ni anifaq ìwà nifaq ìwà munafiki àti sàlàyé àwọn ọlọ́pọ̀ ní munafiki àti sàlàyé ewu tí wọ́n ní fún àlèhùnmá yìí ewu tí ń fún wa wọ́n ní ewu púpọ̀ sótìyé bákan náà kí ni ìdájọ́ mùnáfìkì kò sí yàtọ̀ láàrin mùnáfìkì àti káàfì torípé ọ̀rọ̀ wọn nìkan ni padà já sí òun kàn máa fi àjẹ láyé dé ó dààmú ó dààmú ó sì wàhálà tó ti bẹ́ẹ̀ ó gba ẹ̀san wàhálà ìbá ọlọ́mọdé àṣìṣe dànù àgbà àdúrà ni o ọlọ́mọdé àṣìṣe dànù wọ́n máa ń ṣe irú àdúrà yìí fẹ́ẹ́ lómi iṣẹ́ ayé ní òkèlè yóò máa lọ bí wọ́n bá ti ṣe ayé tó bá dànù kò dànù àmọ́ṣẹ́ tó dànù tó ń ta ayé tó ṣe bí ẹ bá ṣubú láyé bí ẹ bá ṣàṣìṣe níbi òwò ni níbi ẹ̀kọ́ ni níbi iṣẹ́ ni ìyẹn lè kọ̀rẹ́tì ara rẹ̀ tó bá sì wà láyé àwọn nǹkan tó dà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ló ní láárí ó lówó ó nílé ó ní mọ́tò gbé parẹ́ lẹ́ẹ̀kan náà tí ó wà nísìnyí ọ̀nà tó lè fara sí gbọ́dọ̀ kó tó kú a má ó gbáwẹ̀ la ilaha illallah ọ̀rọ̀ wa dá pé wà á gba aláda kọ́bọ̀ ọ̀rọ̀ rẹ̀ padà lọ já sínú náà gbére àwọn olólùwà ń rìn pé àmì làtún náà ṣùgbọ́n àwọn kan bẹ láyé o wọ́n ṣiṣẹ́ o táwọn ló ṣiṣẹ́ kódà náà ṣùgbọ́n wọ́n sì ṣe wàhálà dáadáa lórí iṣẹ́ tí wọ́n ṣe tó síbẹ̀ kọ́ tẹ̀sùlá náà rọ́ọ̀nù àmì ìyá ọlọ́mọdé kọ́ wa já síbẹ̀ o. ọ̀nà tọ́gbọ̀ òfin ajá síbẹ̀ olùràyíkà sí i àtẹ̀sín sọ àtàkà ń gbọ́ ọlọ́jà lè gbọ́ mú un lò kíyàn gbọ́rọ̀ lọ́wọ́ ọba ọ̀dà gbígbọ́ rọrùn púpọ̀ kò ibi lílò gangan ni ìgbàgbọ́ wà bí bá ti tuntun fẹ́ lò ọlọ́run ọba wa kan bí wàá pé àwọn yóò kí ń sàdúrà kọ́ lọ́mọdé kí n ra dánwò yóò kí ń sàdúrà rẹ̀ nígbà kí n bá ń sèpè fún rẹ̀ yìí yóò lọ́mọ jẹ́ àdánwò tó ń tọ́lọ́ bá fi di àlìjẹ́nà wa nù ń tọ́lọ́ fi di àlìjẹ́nà nù ẹ fẹ́ wà àlìjẹ́nà ẹ fẹ́ àdánwò kò ṣeéṣe o èyí tẹ́ ká máa ṣe ni pé àdánwò ká ìmọ̀ ni wa ò ní ká ọ̀rẹ́ fún wa ẹ ẹ lera nàbí ọlọ́wọ́ bá àwọn tí ó àwọn tí wọ́n rí àdánwò jù láyé inú ọmọ èèyàn ànábì láwọn ànábì ọlọ́run ọba ni lẹ́yìn náà wọ́n tó pọ̀ tí wọ́n tó bá pọ̀ lé wọn níbi ẹ̀rọ ọlọ́run lẹ́yìn náà wọ́n tó bá pọ̀ lé wọn níbi ẹ̀rọ ọlọ́run ọba kí ló ti máa sínú. kẹlọ kàtà ànábì kan kò sí ànábì ọ̀hún tẹ́ ka ìtàn rẹ̀ tẹ́ ẹ̀rí pé ah, ah, a a ti dá ànábì ọlọ́run àwọn eléyìí wọ́n sì á kan àdánwò tó báyìí ẹ wo tó sí wa nísìn sọ́nà fẹ́ràn sallallahu alaihi wasallam ẹ wá wo àdánwò tọ́lọ̀ sí fún láti kékeré tó ti kàdánwò tiẹ̀ bàbá fún ebi bí bàbá rẹ ti kú táwọn ọmọ ògbéni ah, ah, ọlọ́run bá ti tó ti bá nàbí láti kékeré sí fún yàn á sì máa dọ́lọ̀ lẹ́bi ah, ọlọ́run kí ló wá dé tọ́ ọlọ́run wọ́n sì lè ṣe ibi bàbá kú nínú oyún wọ́n tún bí tán ìfẹsẹ̀ nílẹ̀ kí á yìí ìyá tó kú bàbá tó tún lọ́wọ́ máa tọ́jú rẹ̀ ẹni tó jẹ́ bàbá bàbá rẹ̀ tó tún lọ́mọ tọ́jú rẹ̀ òun náà tó yọ sí kíni yìí yẹtìmú yẹtìmú náà nàbì yẹtìmú bá dà yẹtìmú ẹwà náwó ọmọ méje ló bí ọmọ mélòó méje owó ara ilé ẹsẹ mẹ́fà aláì sóyè náà wọn kò mẹ́rin kọkàn adó ọ̀rọ̀ mọnàfìkì là ń sọ mọnàfìkì lé nẹẹsì o àti bá débi pé àmàlù lè mọnàfìkì àwọn iṣẹ́ tí mùnáfíkì máa ń ṣe tó bá ti ń rí iṣẹ́ ìlara rẹ máa kí ìṣe rẹ o èyí ti kó sí mùnáfíkì o a sọ fún ara pé gbogbo ẹni bá rí iṣẹ́ ìlara rẹ ẹ má já pé mùnáfíkì o wọ́n pè ń gèfè nínú o èyí lè máa ṣe gbà mí kó mọ lánìyàn rẹ á kàn kọ̀rẹ́ tiẹ̀ rẹ bí ẹ bá dúró tó pé tó wọn ṣe nu àhà kó sọ ọ̀ tiẹ̀ aláwọn mùnáfíkì ani ta máa ń ṣe ni pé àtàkùn ìlànà ìlànà kò kà níta abadénu gbogbo gbàmù náà fi kì í ọ̀rọ̀ sẹ́mi ayé wọn ọ̀rọ̀ ẹ̀sìn wọn wọ́n máa ń gbé ẹjọ́ pé wọ́n máa ń dá ọ̀rọ̀ ẹjọ́ ìdájọ́ wọ́n máa ń dá pa káfíìrì. bí a bá sọ̀rọ̀ ta ìsọ̀tẹ́ lómi ọ̀rọ̀ amẹ́ríkà kí ló dé àtiwá mú àwọn àpẹẹrẹ tó pọ̀ wá lánàá àmọ́ àmú àyà rẹ̀ hánì kò sígbà láyè fún wa yìí ẹ wá wáyà tó sọ kó ní àwọn mùnáfíkì wọn ní yóò máa tẹ wọn lọ́rùn òfin míì tó yàtọ̀ sí sọ náà ọba kódà bẹ́ẹ̀ bá gbófin Ọlọ́run bá tún wọn wọn ti fẹ́ gbà lọ́wọ́ yín omi ò kan gbani pé sáyẹn sábẹ́ ajáre wọ́n pọ̀ láwùjọ yìí o olúwa sọnà rẹ̀ kò há ní kẹ́lẹ́ fún sọ́kùn nìṣà ayé àti sí alẹ́ mi ta rọ. إلا الذين يزعمون أنهم آمنوا بما أنزل إليك وما أنزل من قبلك يريدون أن يتحكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا الرواية القرآن الكريم jojúmọ́ láti ń ka kùránì yìí bá ọ̀pọ̀lọpọ̀ wa ti kéwu já ẹlòmíì ò lè má sọ kùránì lójúmọ́ yóò sì kọjá bí ayà yìí ṣe ní yìí bàtà ka kùránì bọ́lọ̀ ṣe ní àwọn ká. ọlọ́wà ní alámtara ó dájú pa ní Muhammad ìwọ ò tí ì rí ọ ò tí ì rí ní àwọn kan. alámtara ilà lẹ́dínà yaz'umun annahum amanu bima ń zila ilẹ̀ ọ̀rọ̀ àwọn kan ni wọ́n láwọn gbàgbọ́ àwọn ní ìmánì pẹ̀lú ń tá a sọ kalẹ̀ fún wa nàbí kí lóun kalẹ̀ fún jama àti kí ni àdéhìí ni ẹ dàpọ̀ ọlọ́run ẹ jẹ́ kó dúró lọ́kàn wa bẹ́ẹ̀ nínú àdánwò tó kàn wá láwùjọ yìí ni pé wọn a kọ láti lè kò sínú ẹ̀jẹ̀ wa pé tíra méjì lọ́wọ́ sọ fún àdéhùn Muhammad fún wọn fi dájọ́ méjì ni ẹ̀rí bẹ́ẹ̀ náà Al-Qur'ani bẹ́ẹ̀ ọlọ́ni iná anzanna ilayka dhikra àwọn ọlọ́run ọba lásán adékèrè fún ànábi adékèrè fún nàbí mánà alhadith yubayyina linnas àdéhùn sáà fọkalẹ̀ fún ọ yìí òun lọ́mọ fi ṣe àlàyé lẹ́kùnrẹ́rẹ́ fún ọ̀tá ni táwọn èèyàn mọ́ ń zèlà ilé ní ìtọ́nà kalẹ̀ fún wa ẹ pé wọ́n sọ yìí kalẹ̀ wọ́n sọ yìí náà kalẹ̀ ni ànábi náà wá sọ bí ọ̀rọ̀ pé innama u'titu wa utitu mithlahu ma'a anabi ní kàmí jù wọ́n fún mi o wọ́n fún mi ní alukuhani kẹrì wọ́n tó fún mi ní kàmí tó jọ kuhani tọ nítorí wàá tó jọ kuhani láti jọ ìta tó ń lò kí ló jọ kuhani àìrínu anabi taraktu fikum amrayn mo fi kàmí jìlẹ̀ fún yín lan tadullu ba'di ma tamassaktum bihima ẹ ní sọnù ẹ ní sùfù kí n bá kó láàrin yín tán àmọ́ o pẹ̀lú mọ́jà mọ́ pé máa tamasaktu bihima nítorí oníbi ẹ sọnù bẹ́ẹ̀ bá di méjì mú ni. kitab allah allah kọ́kọ́ ní alukuhani kẹrin wa sunnati amasọlọ ti pọ̀ bẹ́ẹ̀. so iye àyè nípa yìí ìkàbíyì láàtú alam tara ila alladhina yaz'umun annahum amanu bima unzila ilayk. ọ̀rọ̀ àwọn tí wọ́n láwọn sọ pé àwọn ní ìgbàgbọ́ pẹ̀lú tí wọ́n sọ̀kalẹ̀ fún wa nẹ́bí wa Muhammad kí ló sọ̀kalẹ̀ fún alukuhan àti kíni àti hadi àwọn nọ́mbà wíyà yìí. ǹjẹ́ mùsùlùmí kan bẹ lónìí tí ó lè ò gbàgbọ́ pé ọlọ́run bá sọ alukuhani àti hadi fún anabi táyà mùsùlùmí tó lè wọn gbà ẹ̀ lè rí mùsùlùmí ọ̀hún kúrò wà lára orígun ìmánì mẹ́fà tá a gbọ́dọ̀ ní bí kan bá ti kú mẹ́ ìyẹn sábà kò wọ́n jọ lọ́run. gbogbo gbogbo àwọn kankan bẹ tó pé excellence ọgbọ̀rọ̀ jẹ́ ọgbọ̀rọ̀ gba hundred percent ni ọgbọ̀rọ̀ mú ninety nine point nine o mhm. wa malaika tihi amalaika wa kutubihi tírà rẹ̀ tírà wa rusuli yadigi ni definitely ní ti máa ń sọ ọgbọ́n ara nǹkan tá a ni a la gbàdé ti ألم تر إلى الذين يزعمون أنه آمنوا بما أنزل إليك أو لا ما تلا ما نيجا بقول لهم تاسو قال لكم النبي محمد تونتي به وما أنزل من قبله فدا ولا ما با إن تاسو قال síwájú ànábì àwọn gbàgbọ́ yorùdùn tòun tí wọ́n iná kí tí wọ́n ń wù wọ́n ẹ́ ayàtàhà kàmú ilá sọ̀bùt kí wọ́n tó máa gbé ẹjọ́ wọn èyí tó ní kàtí pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn èyí tó ní kàtí pẹ̀lú ọ̀rọ̀ ayé wọn ó tún wá máa yóò wá máa wù wọn ká máa gbé lọ́jọ́ tọ́gùtù kó bá wọn yanjú ẹ̀ káríyẹ tọ́gùtù jàmá a ti sàlàyé tọ́gùtù fún wa nínú tẹ̀síríyà ni láti sàlàyé rẹ̀ nínú tọ́gùtù gbogbo òfin tó bá ti yàtọ̀ wà kullu ma ubida min dunillahi fa huwa mada fa huwa gbogbo nǹkan tó yẹ pé ọlọ́run ní alọ báyìí òun ní báyìí ni ẹ lọ nǹkan yẹn tọ́gùtù náà ni constitution nàìjíríà kílò náà tọ́gùtù ni adẹkùnmọ́kìyà ẹlẹ́ẹ̀lẹ́gbàgbọ́ yóò wá máa wù wọ́n gbogbo gbogbo sẹ̀mí ayé wọn kán ní àkọ́dẹ́tò àkọ́dẹ́tò ìwà àti àkọ́dẹ́tò kùràdà tó ní àti sunna ìgbésí ayé mọ̀nà fìdí mọ̀.

àbọ̀ ọlọ́gba kò wá ní gbọ́mọ́ ni ọlọ́gba kò lọ́wọ́ yìí à ń ka àdéhìsì fún ọ ọlọ́gba gbọ́ ọwá ní ayé ọ̀làjú wa àwọn ológbà làjú wọn jọ̀mọ́ ṣùgbọ́n àwọn èèbó ni yóò máa gbé ẹjọ́ gbogbo ìdájọ́ ẹ̀sìn ìdájọ́ òbí sí ayé rẹ̀ yóò máa ta padà wọ́n sọ̀rọ̀ àwọn sọ́ọ́ gútù ni gbogbo tí wọ́n ti ń takò òfin ọlọ́ọ̀bá lọ́sẹ̀kẹ̀ nìyí náà sọ́ọ́ umiru àyẹ̀kùrú ọlọ́run bá ti ti ó ti pa wá láṣẹ ó ti kọ̀ fún wa àṣẹ tó pa wá ni pé gbogbo tó bá ti yàtọ̀ gbogbo òfin tó bá ti yàtọ̀ sí òfin mi náà bá ọlọ́run ni ẹ máa gbàgbọ́ ọlọ́run ni mo ti sọ fún wa tẹ́tẹ́lẹ̀ wọ́n ti sọ fún wa tẹ́tẹ́lẹ̀ àti kásíwájú náà anusatu bá kọ́ gbogbo òfin gbogbo dájọ́ èèyàn gbogbo làákàyè nìkan tó bá ti lè yàtọ̀ sí sọ́nà tàbí ọlọ́run àmọ́ kí ló fà á tẹ́ ibi lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn tó máa sẹ́yìn lọ́bẹ̀ yorì ìlú ṣèitán à ń yọ̀ délìlà hàn dọ̀là alam bàrin ìdá ṣèitán ló fẹ́ kó bá wọn ṣèitán ló kó bá wọn èèyàn ẹlòmọ́dà àwọn àbámu ta ni ṣèitán lè kó bá ọlọ́run ti fún wa ní àfojú tó lágbára pé ẹ mọ̀ rò pé ṣèitán lè lo àwọn àbá tó gbogbo ọ̀rọ̀ yìí àwọn àbá ló kó a máa sọ pé bánàbí sọ rèé ẹ sì máa dábàrà fún ọ ní ṣéwù ah, tí òwí bẹ́ẹ̀ ṣéwù kiri ṣéwù dígbà náà ṣéwù ti dán gúdú nù gbogbo ẹni tó máa ti sọ tọ́lọ́wọ́n ba tó máa ti takò tọ́lọ́wọ́n ba tẹ́ wọ́n ń dá ọ tọ́lọ́wọ́n ba tẹ́ fi yé gẹ́sì ẹ̀ wọ́n ń dábàrà sọ́dọ̀ ẹni yẹn tọ́ gúdú ló dán o. àníṣe anabi sallallahu alaihi wasallam ó ní àdúrà báyìí nìkan máa ti láàárọ̀ ó sì fi àdéhùn tì wọ́n wá ń sèmi èyí tó wọ́n ń sèmi kọ́ kà ń gbé àní ní tànàbí ní àṣírí àṣàlátù tọ́lọ̀ ní àṣírí tànàbí ní àṣírí léyìí ní tàbí àbíyá ní fáwọn subhanallah. ẹ̀dá o ọlọ́run ọba ò ní ba ìmọ̀ ni wàá jẹ́ ṣètàn fẹ́ sọ wọ́n nù ni o kọ́dà sísọ ṣètàn fẹ́ sọ wọ́n nù dọ̀láàlám bàáyìdá sísọ tí ó jìnà sọ́mọ́ni sọ̀tún jìnà tí ẹ bá sọnù sísọ sẹ́ pé àti rí ọ̀nà rẹ̀ kò rọrùn nígbà pé yẹn lọ sí kò ní. ó wá kọ́ sọ́nà ọ̀nà kánò mo pe tálíkà ọlọ́run ti gbé nígbà lọ bá wọn tálíkà ti parẹ́ ní ìfimọ́ lọ́nu kò ní dẹ́kun káwọn kò yẹn kílẹ̀ mi nígbà lọ bá wọn ìgbà ló ti dẹ́kun. Ànábì ti ju èsì tánì fún wa ọlọ́run ti ju èsì tánì fún wa àwọn ọ̀nà tẹ́lẹ̀ tí sọ́nà bá ṣe fún yàn

sùrọ́tọ̀ lẹ́dínà àwọn sọ àwọn tún ọlọ́run fún wa tùsù fún wa pé irú ọjọ́ kan náà àwọn sọ̀rọ̀tọ̀ lẹ́bí ni a ní àlẹ́yìn ojú ọ̀nà àwọn tó ti parí àlẹ́ lérí àwọn àwọn olùjẹ̀mọ́ àwọn yọnu ni ọdí ọlọ́wọ́ ni àwọn sọ̀hábà ni ojú ọ̀nà kan lójú ọ̀nà mi ò a máa èyàn ni wàhádà sírọ́tù láyé wàhádà sírọ́tù mùsàkìmà ojú ọ̀nà mìíràn lórí ẹ̀mọ́ tọ́lọ́ fàtẹ́bì rúhù ó ní ẹ̀mọ́ tẹ́lọ́ fàlàtẹ̀tẹ̀bì rú ṣubùlà bẹ́ẹ̀ bá tún lójú ọ̀nà mi tó bá yà lójú ọ̀nà ni ọlọ́ọ̀nà ẹ̀mọ́ yàrá pátápá rọ̀kù bí kan àwọn tẹ̀lé rè tẹ́ bá ti lè yàrá yìí ẹ̀ sàgbákùnù yóò sọ yín nù kú lójú ọ̀nà ọba. ayà kùránì nù wọ̀ àlè wọ́n gbà báyìí ìsìláàmù ó yẹ ká àwọn tó gbà báyìí àfún gbà báyìí àwọn sọ àwọn sáábé tó ya sọ sọ̀hábà kan umaru khalifa ni abubakar khalifa ni umar khalifa ni usman khalifa ni ali khalifa ni ẹ sọ ẹ sọ àwọn pátì tani abubakar àwọn eléyìí ìlànà abubakar fi ń sin àwọn tọ́lọ̀ ní ẹjọ́ nípa àwọn tó ń sáà gbọ́n nípa tí a yọ fún ọkọ̀ jọjọ́ nu. àwọn lẹ́yìn kọ́ lànà umaru ni àwọn lẹ́yìn kọ́ lànà osùmọ́rù ni ẹ̀ ní láéláé gbogbo wọn ìlànà kan ni ìlú àná ìlànà abọ́lá ti já ni ni ìlànà ẹ̀tàn ni. ìgbà táyà sọ̀kalẹ̀ tán gẹ́gẹ́ bí ti ó níbi tápàrà yẹn bí àwọn ẹ̀ sí o anabi wa ṣàlàyé ayé ìfahàn sọ̀hábà ẹbí adesi abdullahi mas'ud ó ní anabi àwọn dòkòlá anabi anabi wa la ilà síwájú báyìí ilà tó tọ́ tó wá ní wàhálà siratullahi mustaqima ntọ́lọ̀ ń sọ nípa kójú ọ̀nà mi anabi wa lala ó tún pé ojú ọ̀nà kí nìyí ẹ̀yọ̀ kan náà ni lẹ́gbàá anabi wa ṣe anabi wa ní òun ni ẹ máa tọ̀ lọ ànábì wa tún la àwọn ojú ọ̀nà tó pọ̀ sẹ́gbẹ́ ọ̀tún tí wọ́n já ojú ọ̀nà yìí ìlà ó pọ̀ báyìí ó la ànábì oṣù náà tó pọ̀ ànábì wa ní wàhádìí àṣùbò ẹ wá àwọn ojú ọ̀nà tí mo yà sẹ́gbẹ́ ọ̀tún tó pọ̀ yìí àtàwọn ojú ọ̀nà táyà tó sì tó pọ̀ yìí àwọn ojú ọ̀nà yìí wà fi kulli sabil yìí ń bẹ ní ojú ọ̀nà kọ̀ọ̀kan àṣàìtàn èṣù yẹ́dìrú ilé ìhì tí ó máa pèpè lọ síbi ojú ọ̀nà yìí. kò sí ṣàìtánì kò sí kò sí kò sí ẹ̀dá tí ó lè lò ẹni tẹ́ ń pè ń wòlíì lónìí ó lè lò ó ní sọ́nù ló fi jẹ́ pé afáàsùn náà wọ́n ti ìsọnù ìkámọ́sọ̀nù látara wọn wọ́n ti sànú wa mẹ́ wọ́n ti sọ àpò mẹ́ àwọn tí wọ́n yẹ sàárù sùn náà bí ẹ bá ń tẹ̀lé wọn yóò ṣe rí ibú torí wọn ò sọ àwọn èèyàn kúrò táwọn bá sọnù lápòjú ẹni sì ní táwọn afáàsọ náà sọ pé níjọ́ tá a bá ti sọ̀rọ̀ kan tẹ́kọ̀ọ́ mi yẹn ni wọ́n níjọ́ tá a bá ti sọ̀rọ̀ kan tá a bá ní tẹ́kọ̀ọ́ wà sílẹ̀ àwọn ṣe ti wọn níjọ́ bá ti ní nǹkan bá yẹ máa ṣe tẹ́ bá gbọ́ bí wà sí tẹ́ bá sẹ́kọ́ ti ọ̀nà tábì sọ̀rọ̀ wọn ti sànú wọn mẹ́ọ̀ àwọn náà lè jẹ́ ṣe ìtọ́nu tọ́lọ̀ wọn lò. náà ẹ wá wo ṣe ìtọ́n ìgbà tí ìṣẹ̀lẹ̀ tẹ̀ láàrin wọn àti àníbi ádámà tọ́lọ̀ ní kó fa oríbalẹ̀ fún ó lóun fẹ́ oríbalẹ̀ fún ádámà tọ́lọ̀ ní kí lórí tó mú náà bí wàá tọ́jú balẹ̀ fún ó ní mo dáa jùlọ náà àti sàlàyé lẹ́yìn púpọ̀ ọlọ́wọ́ alákò ní lọ ọjáde kó yàn láti jẹ́ náà yìí ọjáde kó ọ̀gbọ́n ọ̀lẹ́mọ́ ládìrí yàn ibi tó lagiri dé ó ní ọlọ́run bá mọ gbọ́ pé jáde àmọ́ fẹ́ tọrọ nǹkan lọ́wọ́ rẹ̀ kí n tó tọrọ ẹ̀dá kan tọrọ rí ọlọ́run ti fẹ́ ní ọlọ́run tó tọrọ ẹ̀dá kan tọrọ rẹ̀ rí láyé ntọ́nà bá sì fún àṣẹ ìtàn kò sí ẹ̀dá kan tó fún láyé nǹkan òun kò sí ẹ̀dá tí ewu tani ewu kó máa bẹ lọ gbá ee kódà bí bá ti di tí dàgbà náà ti ń tẹkọ̀ọ́ pa náà mo ní kékeré yìí àgbà tẹ̀sán àkàlà kábíyá kò lè láàbì ó yẹ kẹ́ ẹ ti sin làkàdíjákùn bàbá lẹ́yìn náìtì ẹ bá ka làkàdíjákùn ma ká ló tẹ̀sán pé làkàdíjákùn gan-an ogun máa kù ní ìta lọ́kọ̀ ni. sitani wa ni pé ọlọ́run mo gbà pé kò yàn yín àmọ́ kí n tó lọ. fanzon ila yomi yub'athun sọ́ọ́rí máa wò mìíràn wọ́n pa mí máa wò mìíràn gbogbo tí màá ti sáàjì máa wò mí tí màá se láti gbé tí ó fi dijọ́ fọ́ àbúrò àwọn ádámà yìí níjọ́ tó bá bí àwọn ádámà dìde tán ìgbà náà tó pa mí ọlọ́run ni mo fọ́ wọn lọ. ṣètánì ò ní kú ó dìgbà tó gbà kú ó gbà tọrọ tó tọrọ ló ń bọ̀n ṣẹ́kùtì ní bọ́lọ̀ ọmọ òun ọlọ́run ni wọ́n wọ́n ràn àwọn tó máa ń ṣe ọ̀sùn máa ṣe gbé ọlọ́run ní fìyà jẹ́ ọ́ nìsín yóò máa ṣe gbé pàtó ti tọ́ ọ́ tọ́tọ́ ó wá ní náà fàbímọ àwòrán ìtàní torí ádámà yìí lọ fi sọmi délé ibúlò ní ọlọ́run ẹ wo sìtáni ti lágídí mọ́ lọ́wọ́ ọlọ́mọ sìtáni sìtáni o sìtáni ẹni máa ń sọ̀rọ̀ tí ì gbọ́ ó ti bọ́ pẹ̀lú pọ́ gá sọmọdé lórí lónìí yóò èmi nìkan kése rí bú làákẹ́ òdà nìyẹn láhùn sọ̀rọ̀ kọ̀kan mustaqima ẹ ti gbàgbé sọ̀rọ̀ kọ̀kan yín wà lọ jòkó di taukid yín lọ jòkó pa sí ojú ọ̀nà rẹ ò ní ojú ọ̀nà tó ọ fún wọn pé tó ọmọ pé sọ̀rọ̀ àbà sọ̀rọ̀ tì ojú ọ̀nà gan-an jòkó sí yín sọ̀rọ̀ lọ́kọ̀ọ̀kan ọkùnrin ọlọ́run sọ ọlọ́run mọ̀ fọyọ̀ láàrin aláwọn kan o illa ibadi mukhlasi àwọn kan bẹ o títà ò ní ká wọn ẹ wú ọ̀rọ̀ ọlọ́run sàtúrà sínú wọn ẹ wá wo ọlọ́run ajá pé àwọn títí táwọn ò ní mú òun lòún sànù wọn ni kí táwọn ní wọ́n ti débẹ̀ ìgbìyànjú tó náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o illa ibadi mukhlasin kò ní mukhlasin tó bá ní mukhlasin òun làwọn tó yẹ pé wọ́n ń ṣe àṣẹ wọn fọ́nà ọba àmọ́ àwọn tí bá ti kéde yìí tí bá pọ̀ mọ́ nìkan ipa rò nìkan wọn. ojú ọ̀nà gẹ́gẹ́gẹ́gẹ́ ló lọ jòkó sí pàtó wàá bẹ̀rẹ̀ tí ó bẹ̀rẹ̀ tí ó bẹ̀rẹ̀ ọ̀pẹ̀rẹ̀sán rẹ̀ bàdà ha nínú àbínà àdàm ìrí àdàm ló ti bẹ̀rẹ̀ fáwọn lọ́hùn sẹ́bìlà ó sì kó bá àdàmà ó sì sọ àdàmà nù ó sì mìtìjà àdàmà tí ìbá ṣe bí àánú ọlọ́run àti ìpàdé ádámà ni pé ó pa àwọn àlejò náà ó ti sọ ọ́nù. torí pé jọ́dọ̀ ti dá ádámà lọ́wọ́ sọ pé ìwà ádámà gbogbo tí ń bẹ láti jẹ́ náà ìyẹn ọmọ jẹ gbogbo tí ń bẹ láti jẹ́ náà ìyẹn ọmọ mu ẹ wà àlejò náà bó ti pọ̀ tó àlejò tóbi náà o ẹ wo gbogbo èso tá à ń jẹ láyé lónìí ọ̀pọ̀lọpọ̀ èso làwọn tí omi ń bẹ gbẹdúwa yóò léwu èyí tó wà gbẹdúwa yìí àwọn kan rí èso pọ̀ gbogbo gbẹdúwa láti jẹ náà orí ti ti omi oníkàrà àwọn ajẹ́ lọ tó bá ti wù wọn àtìyàwó ẹ̀ àmọ́ nǹkan ìwọ àtìyàwó ẹ̀ wà látàkùrọ̀ bá àádìhí àṣàyọ̀ nínú gbogbo tí mẹ́rà lè dẹ́nà ibi kan ṣoṣo lọ́rọ̀ nígbà gbọ́ alábọ̀gbọ̀ ọ̀jẹ́. ibi yọ pé ìtọ́nà ọba ṣe ní àlàálí níjẹ fún wa ní mímu fún wa ó pọ̀ ní ìtọ́nà ọba ṣe ní haramu lọ. bẹ́ẹ̀ náà láyé lónìí náà ẹ̀wù nǹkan tá a máa mú tí àlàálí ni sóbò haramu <laughs> kòndó ala ni mọ́ọ̀tì ala ni báàkì máa kà lọ́nà ọlọ́run alẹ́ mutí ọlọ́run alẹ́ gbọ́rọ̀ mutí ẹ wá wọ ọtí ó lẹ́nu tí ìbá ti jáde náà talẹ́ńtọ̀ ọ̀hún ẹ fún mutí mọ́ ẹ dàpọ̀ tọ́ bí ti ṣe tí ẹ bá po kí tí tó kí kẹ́kẹ́ ẹ lọ sẹ́fún náà ta ló lè mu ìgò seven up mẹ́rin kò lè mẹ́ta ẹni wọ́n sì gbé gbọ́dọ̀ báyìí wọ́n máa yọ ọmọ nígbà wọ́n àmọ́ gbà pé wọ́n lè fi àwọn pátọ́nù kan méjìlá ní mẹ́mẹ́ba allah afa kẹ̀kẹ́ rọ ṣètọ́nù ni igi tọ́nù ní alámọ̀gbọ́ ọ̀dẹ́bẹ̀ yìí ṣìtánì ti lọ bá ṣìtánì ní àwọn ọ̀nà tẹ́tí wọ́n ti ń tàyàn ọ̀nà tẹ́tí wọ́n ti ń tàyàn ni pé ìtọ́nù ní ò yóò wá pọ̀ sọ́ba ọ̀sọ́ ní rírí ọ̀sọ́ pẹ̀lú gbólóhùn ẹnu àwọn ọmọ ẹlẹ́sìn èsù náà wá wá láyé lónìí táwọn ọmọ tàlàyé fún ọ ó wá ṣe súfì ah súfì ni kíní ṣe súfì ni kíní kan súfì kíní kọ́dà Ibrahim Ibrahim ló ṣe súfì wọn á tọ́ pẹ̀lú bẹ̀sẹ̀ náà ṣètánì nù ṣètọ́nù nù torí àṣetọ́nù wọ́n já mọ̀ pé a máa gbé àwọ̀ èèyàn wọ̀ òun ló fi jẹ́ pé àwọn àfáà súnà gbìyànjú púpọ̀ nígbà tí ìtàn bá gbé àwọn ọwọ́ tó máa ń lo ahọ́n wọn láti mọ̀ sọ aburú nígbà tí ìtàn máa ń sọ bá ti àfojì súnà kíláàsì à ní mútà àfáà mẹ́ wọ́n ti gá ìdúrà fáwọn àfáà sọnù àwọn ẹni dídíà nìkan orí ìyanjú gbogbo tí wòlíì wọn bá ti ṣe àsọgbé náà ni wòlíì tó ní kọ́mọlẹ́yìn lọ́mọ ìyàwó rẹ̀ kọ́ bá sùn kọ́ fẹ́ kó wòlíì zila. gbàtí wọn ò ta ìmọ̀ sheikh njẹ sọ yìí ẹyin náà sọjọ ni pé ẹ bá ti sọ tó takosú náà ká má ṣe ìyàwó mi sì mú igi ẹyin oṣù igi rẹ kò sọ fún ó ti ní tí máa ti ń ṣe ẹ má béèrè o nítawọn fi kọ́ wọn mọ́ wà níwájú wòlíì rẹ gẹ́gẹ́ bí òkú mo sì wá wájú ẹni tó bá ń wẹ̀ bí táwọn tó ti gbẹ́sì wọn kalẹ̀ nu ló fi jẹ́ pé àwọn ọmọlẹ́yìn Sufi àwọn ọmọkéwu wọn wọ́n èké kéré àwọn àfa wọn torí ẹ̀kọ́ tó wọn ni pé wà níwájú àfa rẹ wòlíì rẹ mùkádàmù rẹ bí ìgbà kó bá wà wájú ẹni tí wẹ̀ òkú tó ń dá ń wẹ̀ ni káàbù ti báyìí yóò tẹ̀lé ni sáfà tí kúlọ̀ tí wùdí bá ní pé lọ gbéyàwó rẹ̀ kó bá sùn ààrẹ tó ń sọ bẹ́ẹ̀ fún mi ó sì tọ̀pọ̀ ìyàwó ẹ̀ lónìí ó tọ̀pọ̀ ìwà lóòótọ́. ó wá ṣe lọ́sọ̀ fún anabi adama ó ní gay ó ní wà anabi adama mo fẹ́ sọ àṣírí kan fún ọ tí ò yí ọ. àwọn nǹkan tó mọ ìmájì lóòótọ́ orí ìdáni gbé mo fẹ́ sọ àṣírí kan fún ọ lóòótọ́ mo fẹ́ tọ́ka rẹ̀ sí kàméjì shajaratul khulud igi kan bẹ́nu àlìjẹ́nà yìí àṣírí ọlọ́run ọba ni ọlọ́run ọba ò lè kú láéláé nínú ibi tá a ti yọ wá ni pé gbọ́dọ̀ bá bẹ́ẹ̀ bá fi lè tó èsì kì yìí kò ní kú sílẹ̀ tán èyí ò ní kankan wà múlùkù làyùbùlà nínú tí máa ń wọ nǹkan méjì máa ń wọ lọ́nu àti ìlú ọlá tí ò ní tan ọlá ọlọ́run nìkan ní egbó sẹ́gẹ́tìtì ọlọ́run nìkan ní egbó ó túnbọ̀ pé ìtọ́nù wa fi ń ṣe àṣírí tí òfin ní kú tí ọlá rẹ̀ òsì ní tí nǹkan kan ní máa mẹ́wọ̀. ṣìkà ní sílò tán ní àlejò alámọ̀ sílò igi yìí ni. àbájọ ọ̀sán wa ni mo jẹ yìí kí mo jẹ yìí kí mo jẹ kí mo jẹ yìí. ọwọ́ alẹ́ lẹ́yìn nìkan ni kí mo jẹ ó súnmọ́ kí n tọ́ mọ̀ yín sọ lóòótọ́ ni. gbàtí ń sọ òun àtìyàwó rẹ̀ wọ́n tún wá dárò. Ọlọrọ ọ̀rọ̀ jẹ́ wọ́n wá sọ nínú àwọn ọ̀rọ̀ táwọn aláburú ìrọ̀ ní mú yàn láyé jẹgẹdì wọ́n máa ń sọ àwọn ọ̀rọ̀ kan sọ gbólóhùn kan náà ni wọn ò ní sọ lé lórí ń sọ báyìí wọ́n máa ronú sí i òun wàá pẹ́yìn rántí adama ń ká ẹwọ́n tàn inú wọ́n wá ní tàbí káwọn méjì fẹ́ máa wúra wọn lójú wọn làbọ̀ ọ̀jẹ̀ kìíní ìfà tọ́ inni lakuma lamina nasihin nítorí kárọ̀ rẹ̀ ló bá pẹ́yìn dà àwọn ọ̀rọ̀ tẹ́ máa ronú sí ni tọ́ inni lakuma lójú pé kò sẹ́ni kò sẹ́ni tí ò lè pẹ̀lẹ́ lọ́wọ́ <laughs> kò sẹ́ni tí ò lè pẹ̀lẹ́ lọ́wọ́ ẹni tí àfà tí ń fi erí tó gún ọ̀sẹ̀ tí ń erí ẹ̀ tí ń wẹ̀ òun ló dé táìpẹ́ lọ́yìn ọlọ́run ọba ẹwọ́ sí láti pẹ́ ẹwọ́ ṣe sáà ti pẹ́rẹ́ nítì lẹ́yìn tọ́lọ́ òun náà ló kọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọba àpàdé mọ́ àgùwá ìta ni ó kọ̀ pẹ̀lú kọ́ wọ́n sọ́nà lórí ibú lónìí òun ló wá dé tàbí wọ́n ti láti padà mọ́ wọ́n ni ẹnì lákùmá lamina nasihin ẹ̀yin méjèèjì tọ́ olùrànṣẹ́ látọ̀dọ̀ náà ọba olùsèkìlọ̀ fún mi látọ̀dọ̀ lọ́nà mo jẹ fún yóò tó bá wù yẹn gbọ́ pápá yìí rà àwọn bàbá yìí lọ ee eh, kò tọ́ mọ̀sí lọ́wọ́ yìí ọ̀já jẹ́ wò já tẹ̀sẹ̀ lásán ni padà ọ̀ àwọn bẹ́ẹ̀ tẹ̀sẹ̀ lásán náà ni wọ́n bá tẹ̀sẹ̀ ọ̀rọ̀ bá dàgbọ́n lọ jẹ̀mọ́ ṣètọ́nù mi ibi tá a ti lọ níjọ́ tí ọlọ́run bá ti ń sọ̀rọ̀ wọ́n lọ́lọ́ gbọ́lọ́ bá gbọ́ ọ sì gbọ́rọ̀ gbọ́rọ̀ ẹ̀ gbọ́ wọ́n lọ́lọ́ gba nẹ́bì gbọ́ ọ sì gbọ́rọ̀ gbọ́rọ̀ ẹ̀ gbọ́ kí ló ń ta ń kó ti àdìsí fún ọ̀tọ́ gbà á. ẹ wo wọ́n ṣe dìtà bọ́ láti máa múra nínú ìmúra obìnrin. ibi tá a bá sìlámù dé lónìí mo sọ́jọ́ ní ìbára fáǹsì tẹ̀síìrù kò sọ́dún ó yẹ ká ti ká tẹ̀síì débi ọ̀rọ̀ jáàbù tí wọ́n kábọ̀ ni. ìjáàbù náà ń takùn láwùjọ wa lónìí nígbà tó mẹ́rin bá gbéjáàbù lé èmi ò fẹ́ yín o mo dákun gbéjáàbù lọ ìjáàbù táwọn amẹ́ríkà wa ń polúsì wa oníṣègbè nìyí oníwàgbà ẹ fẹ́ kí n sọ ní ìjáàbù fún wa bá zema gbogbo tọkọtọkọ àfa amẹ́ríkà ni design àwọn arẹ àwọn amẹ́ríkà ni àwọn ọ̀tá ẹ̀sìn burúkú yìí kẹ́yìn ò mọ̀ àwọn kan dómi kan kan tẹ̀yìn ibi bọ́tìnì nígbà tí kágbá islam ní agbá àwọn ìbú àwọn yẹkudu ọ̀rọ̀ àwọn àròpé kí ló dé kágbá islam ní lágbá tó báyìí ẹja yẹ yapa tìta nílẹ̀ tó kú pé ọ̀nà ọ̀la wọn lè gbà wọn ní kata lè ṣe òun ni pé Qur'an ẹ̀wùn kan àti níjọ́ tí méjì bá ti sí láàrin àwọn mùsùlùmí yìí mọ́ ìgbà látòrí wọn mú. sẹ́ẹ̀rí àwọn ò lè sọ wá nù ọ̀rọ̀ wa ni wọ́n ti mú ẹ̀ẹ̀mẹ̀ ìtọ́ ló yàn yìí tààrà tó fi kọ́ di ó lé tí ìtàlẹ́ sọ ní pé níjọ́ tàbá ti gbé kùránà tàbí ìsìnmọ́ ìbẹ̀ làwọn ti mú wọn ní sẹ́yìn kùránà yìí gbé kúlà rẹ wọn ẹnìkan ní káwọn máa sa kùránà káàkiri sísà kọ́ wọn ti ha àmọ́ ń káàsì ni pé wọ́n mú kùránà yìí ẹ̀ ẹ̀ dì hìn kùránà wà láàkùn ọba yìí wọ́n mọ̀ ká omi ní dá Mádínà omi ní dá Mákà omi ní dá Kánò ní Mádínà ní Mákà yìí èyí ti tó tó lé báyìí yóò ní kùránà lé ìwé tó ló ń gbàgbọ́ ni kùránì ń bẹ́ńlẹ̀ rẹ̀ ó lè wà lọ́wọ́ rẹ̀ yóò sì máa takun sí mẹ́nu kùránì ìtàlẹ́sì fún ọ̀nà. bàbá kan jọ kan ó kí ọmọ rẹ̀ mú ó ti máa kọ́kọ́ ya fún ọ ó kàn kí mú títì ni ó bá fàjà fún ọ lọ́rùn ó ní sì gbọ́n wò lónìí ní títì gbọ́dọ̀ kan ká àwọn bẹ́ẹ̀ abẹ́ ìpínlẹ̀ ọlọ́run ni kò mọ̀ ọ́ sọ bẹ́ẹ̀ mo lọ́ọ́ ti sọ bẹ́ẹ̀ ẹ̀sìn kẹ́sìn ni ó ní bẹ́ẹ̀ kúránì wà látàlá ẹ̀ bàbá sì wọlé wọn tó rẹ̀ dídí àwọn ẹ̀yìn tí ó sì pọ̀ mú kúránì wa tọ́tù pẹ̀lú méjì sí fún mi kí n rí báyìí wà láìra nígbà ńgbà níwájú gbọdọ̀ fún mẹ́rin kí ni ti tẹ̀lé wọ́n bá sí fún un wọ́n bá kà áyà ìjáàbù ẹ̀wọ̀n kan ìjáàbù ti ń takò èsì mẹ́nu òun náà ló kò sí owó àdúgbò àwọn ọmọ lọ́wọ́ wọn bá wí àtàwọn bá ní kẹfọ́ ní òsì mẹ́lẹ́ tẹ́lẹ̀ lọ wí káàdì tó bá fẹ́tẹ̀lẹ̀ pé àtàrà bá ní a ní ní kàtẹ̀ wo kùránì ara àwọn bá ti fi ìlà káyì tẹ́lẹ̀ àmọ́ ní òsì mẹ́ni ọwọ́ adíjẹ́ tán àtàrà bá ní. n ti ń bẹ́ẹ̀ lọ kùránì ní sáfẹ́ kó ṣẹlẹ̀ ní ṣẹlẹ̀ yìí o wọ́n á ṣe ìgbésẹ̀ lórí ẹ̀ inú bó ibi obìnrin quwwatul quwwatul iman quwwatul iman lil muslimin agbára iman ni àwọn tá a jẹ́ mùsùlùmí ọwọ́ àwọn obìnrin wa ló wà tẹ́ bá fẹ́ lálàtì mùsùlùmí ẹ̀kọ́ lálàtì àwọn obìnrin wa tẹ́ bá ti rí àwọn obìnrin lálàtì ẹ̀rọ àwọn lálàtì wọ́n lálàtì àwọn obìnrin wa wọ́n ti rí àwọn lálàtì báyìí inú ọ̀rọ̀ ànábì náà ti mú títẹ̀ bá fẹ́ kí mọ́ ni wọ́n tó ẹ̀ lálàtì àwọn obìnrin fún wa. ànábì sallallahu alaihi wasallam anagọrun sahamu ní sihami ṣètọ́n kan wo obìnrin tó yẹ kó wò kí ẹ máa wo tó yẹ kó lára obìnrin ọfà kan ní nínú àwọn ọfà tí ṣìta ni màá fi mú yàn kàmá ń tara ka biwájihi la ẹ bá filẹ̀ tó tọ́lọ́ bá wájàdá fi qalbihi halawata al ẹni tó bá ń di wo obìnrin àbí àwọn nǹkan tá a gbọ̀ wù ìyàwó obìnrin ẹni tó bá kílẹ̀ tó bá wù yóò tún máa rí àtàn gbàgbọ́ ní ọkàn rẹ̀ ìgbàgbọ́ ló já máa gbọ́ la fi ń lò kí ni wọ́n ní wọ́n ṣe wọ́n ní ká sì ni pé ẹja kọ́kọ́ rí hijab níwájú àwọn lórí àwọn mùsùlùmí kọ́nà gọ́ọ̀tù bí ha alukur'an àwọn amú hijab ti kọ́fà alukur'an wọ́n lọ sí mínísọ̀ wọ́n fún àwọn mùsùlùmí wọ́n fún wọn ní sọ́wájú bákan náà àwọn tí wọ́n graduate ní misro nígbà tó ń jáde mẹ́ wọn ní káwọn kẹ́kọ̀ọ́ lamẹ́ríkà ìdí mọ̀ ìdí ń jẹun ẹ̀ lójú látà náà lè dò ní. mùsùlùmí ó fi fisa mọ̀nyísákò wọ́n ní aláhùnmọ́ dání ará àdí àti dání yahudu wa nàfàrà àti fisa ọ̀rọ̀ amẹ́ríkà ti mọ̀ ọ́dọ̀ rẹ̀ àbúrítà ti fúnra wa ẹ̀wù ẹ̀wù ẹ̀wù bẹ́ẹ̀ máa ti lọ bẹ̀rẹ̀ lónìí wọ́n wá mú kọ́sùn àmín tọ́ha hussein saadu sugulun àwọn tí wọ́n gbá dànù tó wọ́n á mú lọ sí amẹ́ríkà wọ́n wá tún la káyìí wọn wọ́n làwọn tún la káyìí wọn wọ́n dà la káyìí wọn ọ̀pọ̀lọpọ̀ wọn ìyàwó wọn bójú wọ́n wá dáká bó ṣe ṣe tán ìgbà tí wọ́n délé sábà lọ kẹ́kọ̀ọ́ lókè òkun ọmọ ìjọba lójú ìgbà tí sẹ́yìn sáàdù sáàdù sùgbùrù tó ń dé díẹ̀ ẹ́ àtàdé wà lọ sí lẹ́jọ́ lẹ́jọ́ rẹ̀ wá kún the first lecture tí kò wá jẹ́ ti national àfáà ni o àwọn ni wọn kọ síra tọ̀pọ̀lọpọ̀ tó fi ń ṣe islamic study lónìí ní gbogbo ayé áwùdí nìkan lóye dílò gbogbo ayé wọn lo síra wọn ní síra wọn lò tí wọn fẹ́ ṣe islamic study wọn fẹ́ ṣe arabic study kò sí ọgbọ́n tó ọbí ní ká yìí síra wọn ni wọn ń ká àwọn tó ní kò sí ìjáàbù síra wọn ni wọn ń ká ẹ̀rọ àwọn ìyàwó ti ń borí kẹ́tọ́ lọ o ṣáájú ṣògbólóòn wọn wá fi ṣe lẹ́tọ̀ ìyàwó lẹ́nu àwọn àjòkú báyìí ó kọ́ ìyàwó rẹ̀ òjòkó lára àwọn obìnrin ó wá jókòó lẹ́gbẹ̀ẹ́ ó wá sí wáàsí ó wá pé tahriru al-marha àwọn fẹ́ yọ obìnrin kù nínú oko ẹrú nínú àwọn ẹ̀kọ́ táwọn ọlọ́pọ̀ àwọn rí pọ̀pọ̀lọpọ̀ obìnrin mùsùlùmí wà nínú oko rẹ̀ lónìí àwọn ọ̀tá ìsìláàmù náà ti ẹ̀ báyọ̀ sọ̀rọ̀ wọ́n kọ làákàyè wọn yanjú ó wá rògbò oníṣì láwọn ọdún làákàyè oṣù gbàlótọ́ obìnrin ní ẹrú náà wà wọ́n lápòjú oníṣì ìwọ ìyàwó rẹ àtàwọn ọmọ rẹ ọkùnrin àtàwọn ọmọbìnrin tó gbàlágà ẹ wà ní bàtíyàdì ẹ ń sọ̀rọ̀ sọpọ ó dùn pé àwọn ìyàwó sì fi nìyí àwọn ò sì jábọ wọn lẹ kí wọn gbọ́ ohun ẹsẹ̀ yàn lọkùnrin tó súnmọ́ ọ̀rọ̀ tán kí làwọn ṣe àwọn obìnrin tó ń bá wá obìnrin ò fi agbọ̀rọ̀ fi obìnrin ojú agbo ló ti sí nìkọ́bù lójú ìyàwó rẹ̀ àti ìjáàbù àwọn àfáà tí wọ́n lónìí ẹnì kan àbí lónìí ẹwà wẹnu rọ́ọ̀fù ẹwà lónìí náà kéwu ẹbẹ̀rẹ̀ ọlọ́wọ́n bá yín kí n tó kàn yín ẹ máa tẹ̀lé òfin tí bẹ́ẹ̀ náà Al-Qur'an àtàdé kanáà Muhammad níjọ́ tí o bá ti wù ọ́ mọ́ ọ ti wà múnábì kínú abdulayi ọba wàlẹ̀ kíọ́lá mọ̀tàmọ́ adó wasalọ allahu ala nabiyina muhammadin wa ala wa sahabu wa sallam naan yee one two three four five tọ́ ọlọ́mọdé débẹ̀ wọn sixty one ẹyọ kọ̀ọ̀kan ẹ dàpọ̀ ọ̀dọ̀ ẹ̀yìn ọ̀lẹ́wọ̀n ẹ̀ dìgbàgbé tó ọ̀fẹ́ràn. Ah. ìgbìyànjú náà ni a máa kò mú bẹ́ẹ̀ kíní kan láwọn yòó tó bìlíf kí a kàtà ká máa yọ àwọn kan ní ayọ̀ fún ó tó pé ìtumọ̀ ẹni pé kìí ṣe gbogbo mùsùlùmí yọ jáka tójú ànábi sọ̀rọ̀ sọ́nà ó ní ẹyọ fáwọn tálíkà kẹ́ fi rọ̀ wọ́n ní ọ̀rọ̀ lọ́jọ́ ni àwọn kan bẹ́ẹ̀ tí wọ́n ní yọ ìwà ni pé gbogbo ń tẹ̀jẹ̀ rẹ̀ lẹ́nu ilé ọ̀sán ọjà kárẹ̀ tí wọ́n fẹ́ pa rẹ̀ ọmọ ayọ̀ fúnra rẹ̀ ọmọ ayọ̀ tẹ̀lá fúnra yẹn wọn èèyàn fi ẹ̀sìn èèyàn fi ẹ̀sìn sí yé nù ọ̀tọ̀ jákàmínà rẹ o wọn o yọ fún ọkùnrin náà ilẹ̀ mẹsìkínù ni ọ aláìní tí wọn yọ fún ni ọ kò nídìí ẹ tí wọn àdìsí kò nídìí kí wọn yọ kó sì sílẹ̀ láyé yóò ká lè fún lọ́wọ́ nafsan ìlà ọ̀sán gbogbo tán bá ní kápá láti ṣe ọlọ́wọ́ ni mo máa ń bẹ̀ ọlọ́wọ́ bá gbọ̀n ẹ̀náwó hakim o ti sọ àwọn tẹ́ zaka yóò ṣe ó tó fáwọn ọkùnrin lágbára rẹ̀ ó mọ̀ káwọn lágbára ọlọ́run fi tìyẹn ju ẹ̀ pé àwọn láàdá tí wọ́n rí ìjà káwọn lọ́sẹ̀ tẹ̀lé yìí àánú rí bẹ́ẹ̀ sókè ẹ̀ máa fẹ̀sìn sí tíátà lélẹ̀ yàn. irú yìí kí bẹ́ẹ̀ ti mọ̀. <laughs> ọ̀dà ẹ̀ lè gba sàká kárí bẹ́ẹ̀ ti mọ̀ yìí ká bá a ti rí ilẹ̀ mọ̀ yìí ẹ̀ lè gba sàká ẹ̀ bá tú. 哎，对，我怎么了？ na tẹ́rí tẹ́bárẹ́ sí èkírun tí ń gbáwẹ̀ ó tó fẹ́ kírun kéèkírun mu bẹ́ẹ̀ tí ń táwọn kan wà ní pé kò sí nǹkan tó lè sọ̀rọ̀ ní káàpìrì nínú sẹ́tà máa ń ṣe tó jù wọn lọ bẹ́ẹ̀ bá ti dìrún lẹ̀ káàpìrì ni so káàpìrì ò lè gbà ẹ̀kọ́ láwẹ̀ láéláé sẹ́gẹ́tì nísìnyí ẹnu mọ́ táwọn afáàmì tó sọ ni pé ìjẹ́ ni ìgbà pé òun ọ̀ràn yẹn ni pápákọ̀ ọ̀ràn yẹn ni ayọ́kẹ́lẹ́sẹ̀ ńlá ni tó ní agbá púpọ̀ ọlọ́ọ̀lẹ́gbàá àwẹ̀ rẹ̀ tó bá gbà pé irun ọ̀ràn yẹn kò kí ni àmọ́ yóò ní díẹ̀ ọ̀rọ̀ tíra láta wọn ọlọ́run kò sàmúná wa. ẹ wá rí tí òun òun ṣe kéde yìí iná yóò kí wọn sátúndé àkọ́dẹ́kẹ́ kò ní wọn àwọn ọba nù àwọn tí wọ́n ń sin àwọn dáná àwọn òsìn ọlọ́run àwọn dáná àwọn ń sin síbà nísìnyí kìí sì gba ramadan nìkan lámàsí náà ọba nínú sẹta afẹ́kẹ́ ramadan ti lára rẹ̀ ni pé kìí kírun tẹ́lẹ̀ ramadan wa tún rẹ̀ bí abẹ́ni tó yóò jẹ́ sí mọ̀kí nìyí yóò mọ̀ kírun ó ń kí ramadan sàǹfààní fún nìyẹn tó làálà fún tàtàkù níta ti ní kẹ́ máa gbàwẹ́ pé ẹ̀ nípa ọlọ́run ọba tó ọlọ́run tó ara mi sọ̀rọ̀ àbí. nọmba tírì wa aleykum salaam. jazakallah khairan lábìlà tó máa ń yàn ní jùmọ̀ tó bá láti rọ̀mọ̀dọ́ tó bá láti rọ̀mọ̀dọ́ bó ló ṣe rí bídíà ni ẹ̀wọ̀ bídíà ni tí ẹ̀ jìnnà tó kí máa yàn ló máa pọ̀ wàá sàrọ̀ lọ́dọ̀ wallahu ta'ala alam bissawab ọ̀rọ̀ yẹn ti ní kàtí pẹ̀lú kádà ó ní kàtí pẹ̀lú gbogbo bá ti ní kàtí pẹ̀lú ó máa ní àgbà ìyẹn gbọ́rọ̀ very very very very very àfún bẹ́ẹ̀. alimuhim ọlọ́run ọba gbogbo ti ṣẹlẹ̀ pápátá lónìí pápátá tó fi jàlẹ̀ kíámà ó ti mọ̀ ó ti mọ̀ ṣẹlẹ̀ ó ti mọ̀ pé ti rí rè gẹ́gẹ́ ti sì òun ló dá iṣẹ́ wa òun ló sì dá wa náà huwa alladhi khalaqakum wa ma ta'malun ó ti mọ sí ìbílẹ̀ ṣùgbọ́n wò ó sì dàbẹ́ ó ti mọ sí ìṣẹ̀lẹ̀ sí so bó ti yín náà nìyẹn àmọ́ ọ̀rọ̀ tí yẹn gbọ́ àbẹ́rẹ́ kí a pè lórí ẹ̀ ni tí yẹn bá pẹ́ lórí ẹ̀ tí yẹn bá sì fara balẹ̀ ká gbà béèrè pẹ́ sàn lórí ẹ̀ mọ́ bira tó yẹn máa bira yàn ọba jọ ni sọ́nà wàá burú bá wọn ìyẹn ń rin ọkọ̀ ànúbọ̀nù kí ẹ̀ ibùdó ni o àwọn kan gbìyànjú mẹ wọn ti kéde yìí wọn jálu wọn ti tẹ̀lé pápátá ni tó kéèyàn sílẹ̀ bó ti wà ní nínú kéèyàn bá kéèyàn bá kéèyàn bá ń dúró lórí ẹ̀ púpọ̀ ìyóò kó sínú ìjọ kan nínú ìjọ méjì nínú kéèyàn kan àlùkò àwọn tán ní kára kò sí kára àbíkẹ́ lọ́kọ́ nù àwọn al jabariya àwọn tán ní ọlọ́wọ́n ọba ọba bú ni gbogbo táwọn àti ọkàn jàmbá ni ó dè wá lókun lọ́wọ́ ó dè wá lókun lẹ́sẹ̀ ó tún wá ara irú àwọn báyìí ó wá sọ wá nù mí oní ọjà dé báwọn ti mọ́ lọ́kadà wa mà pé ọlọ́run náà ti wá sí wọ́n lọ́dẹ àmọ́ra sí nǹkan yìí wọ́n lọ ti mí lọ́bẹ̀ wọ́n lọ ti mí lọ́bẹ̀ wọ́n bá ti òṣìṣẹ́ nìyẹn subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka County